ó bẹ́tà kó lọ kọ́ṣẹ́ mi tó bá ṣe pé owó wọn ń rówó ń bẹ àti pé iṣẹ́ yìí kò kùtà èèyàn kàn lè máa jókòó lẹ̀ lásán kọ́kọ́ ṣe dókítà kó má ríṣẹ́ ni lọ́ bá gbé ọ débẹ̀ ó ti fi hàn pé láti pìlẹ̀ àníyàn rẹ̀ ò dáa kìí sì ṣe irú rẹ̀ ló yẹ kọ́kọ́ iṣẹ́ dókítà bá ẹni tí ò bá ti láàánú kò yẹ kọ́kọ́ àìláàánú ló máa ń fà táwọn dókítà máa ń daṣẹ́ lẹ̀ ẹ̀yin ọmọ iye ẹ̀mí ti máa bọ́ ni tí dókítà bá daṣẹ́lẹ̀ lọ́sẹ̀ kan lásán allahu alam iye ẹ̀mí tí ó lọ sí kẹ́sì máa wo àsìkò tí àwọn dókítà bá daṣẹ́lẹ̀ o ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn wọn ní daṣẹ́lẹ̀ títí délé ìtọ́jú aláàárẹ̀ taládàáni tiwọn tí wọ́n dálẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n bá yẹ ẹ̀jú nígbà yẹn wọ́n máa fọ̀nà kan àbọ̀nà míì dárí lọ lẹ́tọ̀ọ́ láti gbowó ẹ̀ iṣẹ́ tó ṣe ọ̀lẹ́tọ̀ láti gbowó ẹ̀ tó bá ṣèṣì gbaru rẹ̀ nílé ayé ó padà dọ̀ràn sí ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. Thank you iná la ti sọ kò sí nǹkan kan míì tẹ́ sọ irun tẹ́ ẹ máa sọ tẹ́ bá ti forí kan lẹ́nu sọ láti nìkan náà lẹ́ sọ èèyàn kan mà lẹ́mìí yín wípé ẹ̀ ń forí kanlẹ̀ láti dúpẹ́ fún Allah ẹ̀ ń forí kanlẹ̀ láti dúpẹ́ fún Allah àníyàn tẹ́ fi lólúwa ṣe fún wa ni là ń fi forí kanlẹ̀ dúpẹ́ fún báwọn kìí ṣe pé àwọn oore tí ò nítumọ̀ bí kápá agbábọ́ọ̀lù lèèyàn wọ́n á ní kéèyàn gbá bọ́ọ̀lù láti kọ́nà àti kọ́nà ló ti wá kónú àwọn èèyàn bá forí kanlẹ̀ ìfẹ̀sìnṣe yẹ̀yẹ́ ni wọ́n ń pè léèyàn kò nítumọ̀ kò nítumọ̀ rárá torí ẹ̀ abẹ́ni tó jẹ tẹ́tẹ́ ń ta tẹ́tẹ́ wọ́n á ní ìwọ ni orúkọ rẹ̀ jáde ní tẹ́tẹ́ tọ̀tẹ̀ yìí àwọn àǹforí kanlẹ̀ á ìfẹ̀sìnṣe ni àbí wọ́n ta tẹ́tẹ́ pé ẹni tó bá lè mu ìgò gógóró yìí tán láì jẹ́ pé yóò dá ìgò tí ó fi dá tán. zero zero eight six zero one six five four one fún gbogbo àwọn tí a bá ń pè káàkiri ibi ní nàìjíríà àwọn tá a bá ń pè láti ìta plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six oníbèrè wọn tún béèrè wọn ní pé ọkọ àwọn ó ti àwọn ti di méjì ní ọ̀dọ̀ ọkọ àwọn tẹ́lẹ̀ ó tún wá rí obìnrin kan tó fẹ́ fẹ́ ọkọ àwọn yìí sì ní ẹ̀jẹ̀ rẹ̀ as ni ìyàwó tó tún rí tó fẹ́ fẹ́ǹtà náà òun ti lọ́kọ kan rí tó ti bímọ méjì tó pé ní àwọn méjèèjì àbẹ̀rùn ni wọ́n as làwọn náà jẹ́ ss ni àwọn ọmọ ń jẹ́ as ni ìyàwó yẹn náà àwọn wá sọ pé as ah, wá wá ẹlòmíì wọn wá yarí pé irọ́ òun wá sàfẹ́ ní kí ni káwọn bímọ kí ni káwọn ṣe sí irú ọ̀rọ̀ ọkọ àwọn yẹn. alhamdulilayi. akwụkwọ mgbata wee lọkọ yín kìí sọmọ kìí ọkọ ni Esi tọba bá <clears throat> òun lẹni tí ó fẹ́yàwó òun náà ni ó ru ẹrù wàhálà tó bá tara rẹ sẹlẹ tọkọ yẹn bá máa márùn àti ti as o sì tún ti as torí nítorí tí ó ti jù náà fún ẹbí tẹ́ bá bí ẹsẹ̀ sí ń kọ́ tẹbí rẹ náà ló ti ṣẹlẹ̀ sóná lọ́dọ̀ ẹni tó fẹ́ rí ipò ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn náà ní kẹ́kọ̀ọ́ ní àwọn gbólóhùn ìjẹ́rìí méjèèjì shahadatu an la ilaha illallah wahdahu la sharika lah wa shahadatu anna muhammadan abdullahi wa rasuluhu ìjẹ́rìí òdodo pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi allah onìkan tí ò lórogún àti ìjẹ́rìí pànàbí Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Allah ni ìránṣẹ́ rẹ̀ sí ni eléyìí làkọ́kọ́ ní tẹ́kọ̀ọ́kọ́ fi kọ́ ọmọ lọ́nà tó ṣe pé ńgbà tó ọmọ bá tún ti bàlágà tà ìbàlágà ẹ̀ tún rán létí yóò tún wí yóò sì máa túmọ̀ rẹ̀ yóò máa lò tẹ́ bá wàá mú ọmọ yín hal Qur'an nígbà tó wà ní kékeré tọpọlọ rẹ̀ tó sì lè gbé ìtọ́ da náà lẹ́ ń ṣe ṣùgbọ́n kò tó wípé ká máa hal Qur'an ká má máa fi ẹ̀kọ́ ẹ̀sìn ká fi yé ọmọ nítorí pé ọ̀pọ̀ ní áfíríkà tí wọ́n ń bí ń bẹ́ẹ̀ nù nǹkan táwọn lárúbáwá náà máa ń pàkíyèsí àwọn ẹni tó wọ́n há alukur'ani sórí dáadáa ṣùgbọ́n tí wọ́n mọ̀ tó mọ alukur'ani tá a há sórí àwọn àwa tó takò yẹn ni wọ́n máa ń wù tó o bá máa ń ti ṣe há alukur'ani yẹn yóò tún máa láǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kó lè bá a mọ̀ tó mọ nǹkan tó ń ni ló wà ní àwùjọ àwọn èèyàn dúdú tó ṣe kí wọn mọ túmọ̀ alukurani táwọn há sórí kí ni túmọ̀ táwọn há wọn ò mọ̀ ni wọ́n ṣe máa ń hùwà takò alukurani tó wà lórí wọn. Hello. Wa alaikum salaam tó lọ́wọ́ kan. Kí ìjọba mm. béèrè pé ìdájọ́ ẹni tó yàtọ̀ pé à ń ṣe fíìmù à ń ṣeré orí ìtàgé islam ní tẹ́ bá ti lè múrọ́ kò nú ẹ̀ kò sí tó burú ń bẹ̀ ẹ sì mọ̀ pé fíìmù àtẹ̀rẹ́ orí ìtàgé orí irọ́ la máa lé tó tí wọn bá ti lè múrọ̀ kò ń bẹ̀ kò yẹ kí mùsùlùmí kópa nú ẹ̀ kódà kó ṣe pé ààyè ibi tí ìwọ máa ṣe àpèjúwe pé ibẹ̀ ló dì mú nínú eré oúnjẹ ti lè má ààyè burúkú ni torí pé gbogbo ẹ̀ irọ́ náà ni báwo á ní ló máa ń dúró nípò babaláwo so ìwọ náà ni gbogbogbò alápinni ìwọ ni láti pé bàbá Ṣàngó so ìwọ náà ni dìgbòlùjà gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ ṣọ́ ìsìláàmù yín ẹ má jẹ́ kí n tẹ́ jẹ kó gbàgbé kó mú yín gbàgbé nǹkan tẹ́ fẹ́ jẹ́ ẹ fẹ́ jọ màlìjánà ẹ fẹ́ jọ màlìjánà gbogbo ọ̀fọ̀ ayé yìí ló wà lórí ẹ̀ kódà kó ṣe pé fíìmù náà ló fi ń ṣe kódà yóò máa pọfọ yẹn débi pé oríire ó máa mì gbogbo apó sì máa gbọ̀n nítorí pé ń wò pé ọ̀fọ̀ tó ń pa yẹn ń lapa kò sí tàbí ṣùgbọ́n o ti ń ba islam rẹ jẹ́ o padà sídìí islam òdodo wá iṣẹ́ mi ṣe iṣẹ́ tó ń ṣeun o lè dọ̀ ọ́ lágbóná wọ́n padà dẹni tó ṣe pé islam rẹ dìtàn ó sì ń bẹ̀ mọ́. Hello.

الله عز وجل ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا بقبنتو باسيو ندادا ودع الله لتوا بقبابرتو باسيو ودعو لتوا ساجو إليه ولواتي سويك كل كل من عند الله sọ fún wọn pé àti dáadáa ta ìdá ọ̀dọ̀ olúwa ló ti máa ń wá o fama li ha'ula'il qawmi la yakaduna yafqahuna haditha kí ló sa àwọn èèyàn yìí tí wọn lágbọ̀ọ́yé ọ̀rọ̀ gbogbo dáadáa ta ìdá ọ̀dọ̀ olúwa ló ti máa ń wá ṣùgbọ́n tá ìdá bá ṣẹlẹ̀ ìwọ ló fà á nítorí pé aburú wa àìdá wa àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wa ńlọlú ẹlẹ́dàá wa ní máa fi kádàrà kaburú ṣe wa tí ìwọ bá ti lè jìnnà sáìdá aburú àti kọ̀tọ́ olúwa ẹlẹ́dàá wa yóò jẹ́ kí àìdá kó jìnà sí ọ. àwọn olùmọ̀ nípa tawhid wa sọ pé kì í ṣe dandan kó jẹ́ pé ní gbogbo ìgbà ni jẹ́ pé àìdá àtàbúrú wa iná ló bí àìdá fún wa ṣùgbọ́n ìtọ́pọ̀ jù nù. bìdẹ́líl àìdá wo aburú wo làwọn ànábì Allahu ṣe tó fi wá jẹ́ pé àwọn làdánwò tí wọ́n pọ̀ jù. wọn lolúwa ṣe bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ ṣàgbéga àpò fún wa ni. torí ẹ̀ ń gbà mí àdánwò sí ìgbà míì àdánwò sí ọ àìdá ọ̀sẹ̀lẹ̀ sí ọ nítorí pé olúwa fẹ́ fi ṣàgbéga pò fún ọ ni gbogbo eléyìí náà sì ti wà nù kádàrà pé bí ó ṣe ṣẹlẹ̀ nu yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ní tàsí náà. hello maaleykum salaam alaykum kí ló kọ́ ìbẹ̀rẹ̀ dín pé o kí ni ìbéèrè yín. báyìí mm-hmm. kí mm-hmm ó ní tí ìyàwó èèyàn bá jẹ́ pé èèyàn ti bá a sọ èèyàn bá a sọ lẹ́lẹ̀ èèyàn bá a sọ lélẹ̀ kó máa lo jilbab asálò wọn máa gbọ́ sọ hàn ni máa lo jilbab kó sì máa bójú ó lóun ò lè ṣe ìyá òun ò ṣerú ẹ̀ rí ṣé èèyàn lè ti torí rẹ̀ kọ́lẹ̀ kó kúkú padà máa lọ báyà rẹ̀ bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríyà tóbìnrin bá kọ̀ láti máa múra bólú ẹlẹ́dàá ti sì pa wọ́n láṣẹ kí wọ́n máa múra tí wọ́n bá jáde ńlé tọkọ bá kọ̀ ọ́ ẹ̀ kò sí aburú ńbẹ̀ kò sí aburú ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríà torí ẹ̀yin obìnrin tó lọ ẹlẹ́dàá bá tún ràn yín lọ pẹ̀lọ́kọ rere tí ń fẹ́ kẹ́ tẹ̀ lófin Allah tí ò fẹ́ kẹ́ tako nítọ́ dájú náà ni pé ó yẹ kẹ́ sọpá sọsẹ̀ sílẹ̀ kẹ́ gbọ́rọ̀ sírú wọn lẹ́nu ni a kò ti gbọ́ nípa àwọn obìnrin tó ṣe pé àwọn ló wù tí wọ́n ń lo jilbab àwọn ló wù tí wọ́n ń lo niqab àmọ́ ọkọ lòun ọ̀fẹ́ ọkọ tìtorí rẹ̀ kọ̀ wọ́n lẹ̀ ẹ̀rú àwọn àdánwò ọkọ bá ń wà ọkọ tiẹ̀ wá ní ń bọ́ sọ pé kọ́ ọ máa lo aṣọ tó lù wá ní kọ́ ọ máa lò tó ọba jáde nílé ìwọ wá lọ́ọ̀fẹ́ torí ipò ọba fi tìyá rẹ̀ sì kẹ́wọ́ pé ìyá rẹ̀ ò ṣerú ẹ̀ ṣé ìyá rẹ̀ wọ́n ní kọ́ ọ máa wà àwòkọ́ṣe àbí kọ́ ọ máa wà àwòkọ́ṣe ní tí ànábì sallallahu alaihi wasallam tó ní ká ṣe eléyìí jẹba bọ́ bá kọ́ lẹ̀ kò burú wọ́n ní tí èèyàn bá wà nù ṣòro bí ká ọmọ rẹ̀ ọ̀gbádùn ó tí ò ní lélẹ̀ nú kò rí ṣé tó bá ti torí rẹ̀ tó lọ gbowó èlé só láburú ni àbẹ́ẹ̀ ní lábẹ́ òfin ṣẹ̀rí aburú wà ń bẹ̀ ọ gbọ́dọ̀ gbowó èlé nítorí pọ́ tọ́jú ọmọ. walhamdulillah tó bá sáré sọ́tún sáré sósì ó rẹ̀ ni tí ó padà sàánú rẹ̀ kódà kìí ṣe kí wọ́n yọ olówó ńlásán á rẹ̀ ni tí ó bùn ọ lówó nítorí pójú ní rójú sàánú àbí tó ṣe pátẹ́ àtẹ̀jìgbò ni wọ́n ti pè so onírúurú bí èjìgbò alihamudulilayi alihamudulilayi ara àwọn ẹni rẹ àwọn olójú àánú tó ṣe pé wọ́n ṣàánú rẹ bí wọn ò lè bùn ọ lówó wọn yọ ọ láì gbélé alihamudulilayi. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one. hello. wàhálà ìkùn tó lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. Kí ni ìbéèrè mm-hmm. Thank you ẹ̀yin nìkan ni mùsùlùmí tẹ́ jẹ́ ẹ̀yin nìkan ni mùsùlùmí tí wọ́n fi lè lọ àbí. àwọn yòókù. àwọn yòókù ńkọ́.

lọ́wọ́ so wọ́n ní pé bàbá ní nípa àwọn ọkùnrin ní ìṣẹ̀lẹ̀ ọ̀la pé àwọn wà ní US wà Canada so àrìlá ti tó ṣẹlẹ̀ sí ẹ̀ka tó máa ń pè ìṣẹ̀lẹ̀ àwọn ọkùnrin ní ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó máa ń tọ́ka tó máa ń lo pé ọ̀tọ́lọ́jẹ́ ti di òkú nípa ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀gá mọ̀lẹ́dọ̀ sí àlùbọ́yá ṣé mùsùlùmí ni òbí yẹn náà kú ṣé màmá yín wọ́n sí islam rí kí wọ́n tó jọ ẹ̀yìn ẹ̀sìn míì ni àbí islam wọn bá kú. àwọn ọmọ yòókù náà wọ́n sì ṣe sùn. alhamdulillah òbí tó bíyàn tó ti fìgbà kan jẹ́ mùsùlùmí rí kódà gan-an lábẹ́ islam yẹn ó ti lọ mẹ́kà ó sì dé madina ṣùgbọ́n kó tó di kú fayé lẹ̀ ó fi islam sílẹ̀ ẹ̀sìn míì ló ṣe tó fi kú ìgbà tí òbí yìí wá kú ó ṣẹlẹ̀ pé ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí mẹ́ta nu wọn náà wọ́n à ṣe islam ẹ̀sìn míì làwọn náà ń ṣe oníbèrè nìkan ló jẹ́ mùsùlùmí ìgbà tí wọ́n wá kú yùn àwọn ọmọ táwọn jẹ́ pé wọ́n sí lórí islam tí wọ́n ń bẹ lórí ẹ̀sìn kan náà pẹ̀lú ìyá tó kú àwọn ni wọ́n mọ báwọn ṣe ṣe gbogbo dúkìá tí ìyá fi sáyé àyàfi chain ọrùn kan èyí tó ṣe wípé àgbékọ́ chain wọn kọ Allahu sílá Allahu tí wọ́n wá kọ sára àgbékọ́ chain ó mú kí àwọn ẹni tó jẹ́gbọ́n àwọn <clears throat> kí wọ́n máa fi chain yẹn lọ àwọn páwọn làwọn lẹ́tọ̀ọ́ sáti torí wọ́n ti korúkọ Allahu tí ẹ̀yin mùsùlùmí ń sìn wọ́n kọ́ sí lára àwọn òní nǹkan kan fi ṣe ń tà wọ́n. ìyá yìí náà bá sì ti ní irú chéènì tí àgbékọ́ rẹ̀ ní Allahu lára bí ìbá ṣe pé ó ti ní nígbà tí ó fi wà mùsùlùmí ni. ǹjẹ́ ṣé káwọn gbà ni àbí káwọn má gbà nígbà tó ṣe pé mùsùlùmí làwọn màmá àwọn yìí sì ṣe mùsùlùmí tó fi kú ẹ gbọ́dọ̀ gba nǹkan kan o torí pé anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní la yarithul muslimu al-kafir wala al-kafiru al-muslim mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá pẹ́yìn lọ síwájú màmá yìí ṣaláìsí màmá yìí ò ní jogún yín bẹ́ẹ̀ náà ni ìgbà tó ṣe páwọn náà kọ́kọ́ ṣaláìsí ṣáájú yín ẹ̀yin náà ò ní jogún wọn. kí bírọ́dà yín ọmọ dára wọn láàmú <clears throat> wípé chain yìí o àtàgbékọ́ rẹ̀ wà lọ́wọ́ àwọn ní USA gbàtẹ́yìn sì wà ní Canada gbàtẹ́ bá ti ríra tẹ́ jìnnà síra yín wọ́n máa fi lé yín lọ́wọ́ ẹ̀yin ò lẹ́tọ̀ọ́ sí i àwọn tó ń jọ wà lórí ẹ̀sìn kan náà pẹ̀lú màmá ni kí wọ́n mọ bí wọ́n ṣe ṣe tó bá pọ̀ wà nú ẹ̀sìn tiwọn náà bá ṣe máa pínpín èyí tó wà nú ẹ̀sìn wọn bí wọ́n ṣe pínpín ni kí wọ́n fi pín ó sì jẹ́ pé nítòkù bá ti sọ pé kí fowó ń ṣe ni kí wọ́n lọ fi ṣe tó bá wá jẹ́ kó kù sọ àsọ́ọ́lẹ̀ kó tó kú pé kí wọ́n fún yín ní chain yẹn nítorí pé wọ́n bá kọ Allahu sára àgbékọ́ rẹ̀ tó sì jẹ́ pé bí wọ́n ṣe máa pínpín tiwọn ni tó kù bá ti sọ́ọ̀lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ gbà eléyìí jẹ́ bó ṣe jẹ́. kí ni ìbéèrè yín. ìbéèrè yín pé wọ́n ṣe ní pẹ́sẹ̀ ọkọ tó wá sẹ́yìn sínú ilé tó wá ní àfikún yẹn ṣàmà kólẹ̀ o tó jẹ́ pé bí yẹn bá ń sálámù kò ní dàn dáadáa àfikún yẹn fún lẹ́kùn rẹ náà ń gbọ́rọ̀ yìí nísìn tí ò bá sì tí ò bá gbèsè e létí ó sì lè máa kúnlẹ̀ fún ọ wọ gẹ́gẹ́ bíi ta ni òfin ṣẹ̀ríà ọgbà ó sì dájú pé mùsùlùmí ni ọ́ àwọn mùsùlùmí kì í takòfin Allah torí ẹ̀ látòní lọ́kọ rẹ̀ òní ní kò kúnlẹ̀ fún ma tó o bá ti sálámà sí insha Allah yóò máa dáhùn eléyìí jẹ́ bóṣe jẹ́ àwọn mùsùlùmí wọn kì í takòfin Allah wọn kì í takòtà nàbì sallallahu alayhi wa sallam a kì í ṣe mà ọkọ rẹ̀ náà lè pẹ́ ẹ́ gbogbo àwọn mùsùlùmí tó ń kúnlẹ̀ ńkọ́ àwọn lèmámù lèmámù àwọn afáàfáà wọn ò dá islam mà ńlọ́fà ni wọ́n fi ń tí wọ́n bá dá islam mà wọn ò ní kúnlẹ̀ tọ́rọ̀pọ̀lọpọ̀ kàn jẹ́ mùsùlùmí lèmámù ní láì mọ̀fin ṣẹ̀ríyà eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. maaleykum salaam tuntun kan kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń àbá tó máa ń ṣe òkú wa níbẹ̀ níbẹ̀ tí wọ́n máa ń sọ pé àdéhùn kan wá láti ẹnu àwọn ẹlẹ́. Hello, à ń gbọ́. Hello, hello, hello, hello, à ń gbọ́ yín. Ẹ máa bọ́rọ̀ yín lọ. Yeah, zero eight zero eight six zero one six five four one zero zero eight six zero one six five four one plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six. Hello. wàlẹ́kùn sọ́ọ́lọ́wẹ̀ kí ló kọ́ ìwọ̀lẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín ẹ bá gbóhùn sókè díẹ̀. èèyàn Bushra. fẹ́ tí o yóò wá kà sókè ìyẹn sókè díẹ̀ yóò fọwọ́ kà sókè eh, islam ó ní ṣòkòtò wa ẹ̀wù wa agbádá wa ìlọ́dì wa kò gbọ́dọ̀ tayọ wa àwọn àwọn obìnrin nìkan lòfin ṣẹ̀ríà fàyè gbà wípé tí wọ́n bá wọ jìlìbáàbò wọn gbàgẹ̀rẹ̀ kó tún máa wọlẹ̀ nítorí àti bò àṣírí ẹsẹ̀ wọn kẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí ọmọ bá rí àmọ́ wọ ọkùnrin ṣòkòtò rẹ kó mọ lójúgun tí ó bá tayọ ojúgun kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ tó bá ti tayọ kókósẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ pé inú nálẹ̀ yẹn ó ti gbẹ̀san rẹ̀ abẹ́ Allah kọ́dá kún kó ṣàánú wa báwo wá ni imam táwa fẹ́ tò lẹ́yìn rẹ̀ ìmáàmù yẹ kó jẹ́ ni àwòkọ́sí gbogbo ń tá a bá bá pàdé nínú òfin ṣẹ̀ríà àti ìlànà anábà Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìmáàmù ló yẹ kí wọ́n wà níwájúwájú níbi lílo fífi ṣe wa hù torí pé ẹ̀yin ń fẹ́ káwọn èèyàn tàtara yín kẹ́kọ̀ọ́ ẹ̀ ń fẹ́ kí wọ́n máa wà àwòkọ́sí yín nínú sọ̀láàtì tẹ̀sí tí ìmáàmù bá wá wà nípò ẹni tó ṣe wípé òun gangan lára ó nídìí ẹni tí ọkọ̀ tí ó tí ó fi jẹ́ pé ó jìnnà sáwọn wà pálapàla rádaràda tó ta kò fin ṣẹ̀ríà irú wọn yẹ kó jẹ́ pé àwọn ọmọ sì lè má mú fáwọn yìí. eléyìí ló bí ọ̀rọ̀ kan nínú fiqh wípé àwọn ìmáàmù tán bá jẹ́ pòkì nínú wà àti ṣe wọn bí ẹni tí ẹni ṣòkòtò rẹ̀ ń wọlé yìí bí ìmáàmù tó ṣe pé ń fárùngbọ̀n gẹ́gẹ́ bí ìmáàmù ọ̀mùtí gẹ́gẹ́ bí ìmáàmù onízìnà gẹ́gẹ́ bí ìmáàmù tí ń jẹ wéèlì gẹ́gẹ́ bí ìmáàmù tí ń san wéèlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ irú wọn wà lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ṣe ìmáàmù fáwọn èèyàn bí? ali imaamu wa malik rahimahullah ọ̀rọ̀ tó ṣe pò ńlọ hàn jù ní mádàbílẹ̀ imáàmù màlìkí wọ́n ní àgbọ̀dọ̀ tó lẹ́yìn irú wọn ṣe sọ́lá tá a bá sì tó lẹ́yìn irú wọn ṣe sọ́lá àtúnṣe ni. bẹ́ẹ̀ náà ni àwọn hanabila àwọn ni tó ń tẹ̀lé imaamu ahmed ibn hanbal àmọ́ imaamu abu hanifa àti al-imam ash-shafi'i àwọn méjèèjì ni wọ́n sọ wípé kò burú ká tó lẹ́yìn wọn ṣùgbọ́n a rẹ̀ kò burú ká tò lẹ́yìn wọn ṣùgbọ́n a kórìíra rẹ̀ ẹ rí i pé ìkíní kejì àwọn olùmọ̀ wọ̀nyí báyìí wọ́n fi hàn pé ní tí ọ̀dà ni kí ìmáàmù ọwọ́ à ń pọ̀ ẹni tá a lè wà wò kọ́sì rẹ̀ kó jẹ́ pé nǹkan ló ti ya pò kí tó jẹ́ pé ń ta kò fin ṣẹ́ríà ìwọ ló sì fẹ́ kó wa nínú sọ̀láàtì wa tá a fi jẹ́ pé a ṣe sọ̀láàtì fúnlúwa ẹlẹ́dàá wa torí ẹ̀ bí a bá wò dáadáa tá a gba ọ̀rọ̀ àwọn kejì wọlé pé a lẹ́yìn wọn ṣùgbọ́n a kórìíra rẹ̀ kò yẹ kó jẹ́ pé irú wọn ní ọmọ ṣe lè má mú fáwọn èèyàn ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀ òhun iná ni ó forí fa ẹsẹ̀ rẹ̀ tó bá ṣe sọ̀láàtì dáadáa àwa ní sọ̀láàtì lẹ́yìn rẹ̀ òní ọ̀ dáhùn fẹ́yìí tó ṣe tó fi ta kò fin ṣẹ́ríyà kíka tí wọ́n ń ka sókè lórí àmọ́ téèyàn bá ti ya pò kí wọ́n máa ń hùwà ọ̀dájú síra wọn ni ó lè hùwà ọ̀dájú sólúwa ẹlẹ́dàá wa àwọn ń ka sókè lórí sọlá tó bá ti parí sọlá tí ó sọ ọ lẹ̀ a'udhu billahi minash shaitani rajim ó dájú pé àwọn ìmáàmù tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn náà gbìn torí pé àtúnṣe tẹ́ lè ṣe láwùjọ pẹ̀lú ìwà yín àti ṣe yín ó lágbára ju ètè kan fọ̀rọ̀ ẹnu lásán ṣe lọ kí láǹfààní pẹ́ ń sọ fáwọn èèyàn kó ń ṣe dáadáa kó wọ́n máa sòdodo àmọ́ ìdálẹ̀ yín máa ṣe irọ́ máa pa sẹ́mi kó àwọn èèyàn ní kọ̀rọ̀ yín kù Allahu azza kó lé wa jìnnà sí àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ kó fi pa àwa káàtì máa ṣe dáadáa kó ṣe wá lẹ́ni rè Bushra. Bushra ẹ lè sọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nínú àwọn orúkọ eléyìí tó ṣe pọ̀ dáa jù orúkọ tó dáa jù ló yẹ kẹ́ sọmọ yín orúkọ tó dáa jù ló yẹ kẹ́ sọmọ yín tó bá jọkùnrin bíi Abdullah Abdulrahman àbí tó bá sì jẹ́ ọmọbìnrin ẹ sọ lórúkọ kan nínú àwọn obìnrin rere tó ti síwájú bíi Maryam bíi Asiya bíi kẹ́sì sọ́mà lórúkọ kan nínú àwọn sàábé bíi Khadija bíi Aisha bíi Fatima bíi Zainab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. zero eight zero eight six zero one six five four one. hello maaleykum salaam ọdún ọgbà ẹ bá gún sókè. ok kí ni ìbéèrè yín. Thank you ọdún wo ọdún wo ọdún wo. ọdún wo ni wọ́n ṣe nínú ìjọba wọ́n nílò ọdún wo. Okay alhamdulilayi tí wọ́n bá fún ẹ lówó nítorí pọ́dún mùsùlùmí ti dé tó sì jẹ́ pé owó ìjọba ni ìjọba fún ẹ láti ràn ọ́ lọ́wọ́ ni ẹ fẹ́ daṣọ ọdún lọ́dún tunu Ramadan ẹ bó fẹ́ ra nǹkan tí ìyàwó àtọmọ rẹ tẹ́ jẹ lọ́jọ́ ọdún tunu Ramadan ọdún léyà bóyá ó tán fún ọ bá kákọ́ ra gbò wọ́n fi ran Ọlọ́run ni. Owó kí ni bàbá pé wọ́n á fún ọ tó bá ń sọdún Christmas and New Year and Easter. So owó kí ni bàbá pé wọ́n fún ọ. So eléyìí ọ̀ lẹ́tọ̀ọ́ sí àti gbà á. Nítorí tó bá ti gbà á, wọ́n fọ̀nà sílẹ̀ láti fẹ̀sìn rẹ sílẹ̀. Wọ́n fọ̀nà sílẹ̀ láti fẹ̀sìn rẹ sílẹ̀. Ó sì dájú pé tó máa fi lè fún ọ lówó Christmas, New Year and Easter, wọ́n tún fún ọ lówó Mọ́lìdì náà.

àwọn obìnrin àgbọ́dọ̀ fọ́lò wọn torí pé tó fi ṣẹ̀rí àṣọ ni pé la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khair ẹ má kọ̀ fún àwọn obìnrin àwọn ẹrú allah láti lọ sí mẹ́sàlásì allah ó túmọ̀ sí pé wọ́n tọrọ yọ̀ǹda àmọ́ sọ láti wọn tó bá ṣe nínú ilé wọn ó lóore jù nínú àdìsí kan anabi sallallahu alayhi fi hàn pé salatul mar'ati fi uqri sọláàtì tóbìnrin bá ṣe ní kọ̀rọ̀ ilé rẹ̀ ó tún lọ́lá ju ètò ṣe ní gbangba ilé rẹ̀ lọ. wọn wá sọ pé kó ṣe kọ́mọ tẹ̀lé ní tí wọ́n máa ń sọ mọ́ṣáláṣí torí pé microphone ọ̀hún wọnú spíkà gbóhùn wá sínú ilé rárárárá yóò dá sọláàtì tiẹ̀ ṣe ni àti dá sọláàtì ṣe bùkátà sí kí wọn náà máa sọláàtì ṣe fúnra rẹ̀ torí pé gbóhùngbóhùn tí ń gbé wánu lé kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹ̀ ọ́ dá sọláàtì tiẹ̀ ṣe kò sí ń tọ́kàn pẹ̀lú sọláàtì ti imam tó bá dá sí fúnra rẹ ó lóore ju kó lọ sí mọ́ṣáláṣí lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. naam. hello. waaleykum salaam lọ́wọ́ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí kí ni ìbéèrè yìí. So, wa So uh, they got such an around one minus two later, and will hmm. obìnrin ọ̀lẹ́sìn yẹn ìsọkúsọ lásán ni o nítorí pé obìnrin fẹ́ wà lìjẹ́nà ọkùnrin fẹ́ wà lìjẹ́nà ìdí ni tó fi jẹ́ pé anabi sọ nínú àdìsí ta kà síwájú pé la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khair ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́rù Allah láti lọ sí mọ́ṣáláṣí Allah torí sọ láti wọn tó bá ṣe ń lé wọn ó lóore jù kọ̀ lẹ́sìn kí á ní túmọ̀ pé ẹ má kọ̀ fún láti lọ mọ́ṣáláṣí tó bá fẹ́ lọ mọ́ṣáláṣí kọ̀ kí á ní túmọ̀ pé àwọn obìnrin ìnimọ̀ tí wọ́n pọ̀ jù nínú náà jahannam táwọn obìnrin wá ń bi ànábì sallallahu alaihi wasallam léèrè pé kí ló fà ànábì ní nítorí pé àwọn obìnrin wọ́n máa ń ṣàìmórí sọ́kọ wọ́n sì máa ṣépè lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wá ní kí la lè ṣe ànábì ní ẹ máa ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ wọn ò sì lẹ́sìn wọn mọ̀ pa rẹ̀ ẹ̀sìn ní ká ṣe sàrà torí de eléyìí ẹ rí i pé nínú ayé alukur'an olúwa ẹlẹ́dàá wa dárúkọ àwọn ọkùnrin tán jẹ́ mùsùlùmí àwọn obìnrin tán jẹ́ mùsùlùmí àwọn ọkùnrin tán jẹ́ múmìnì àwọn obìnrin tán jẹ́ múmìnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́ọ̀lù ẹsẹ̀ fẹ́ sọ pé obìnrin ọ̀lẹ́sìn à ṣé iná wọn wá dá wọn fún ni ọgbọ́dọ̀ ṣẹ̀sìn lọ́kùnrin àti lóbìnrin olúwa ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìǹsẹ̀ déèyàn àti àlìjẹ̀nà àfi torí kún lè jọ́sìn fún mi tá a máa ń sọ̀rọ̀ èèyàn ọkùnrin àti obìnrin bí ádámà ṣe ń jọ́sìn bẹ́ẹ̀ náà ni hawa ò ń jọ́sìn qala rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ádámù àti hawa wọ́n nílò olúwa ẹlẹ́dàá wa a ṣàbòsí sórí ara wa tó o bá forí jìn wá kó o sì gba tútú bá wa á dọ̀kan nínú àwọn ẹni òfò ádámù ò sì jẹ́ pò nìkan ní dá tọrọ àforíjì nígbà tó obìnrin ọ̀lẹ́sìn ìsọkúsọ yorùbá tó wọnú dictionary ìsọkúsọ òun náà ní pé ọ̀lẹ́sìn islam wa kò gbà ike kóbìnrin mùsùlùmí kọ́ lọ jẹ́yàwó fẹ́kùnrin tí kì bá ti ṣe mùsùlùmí obìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ eléyìí ó ti fo fẹ́ǹsì nu ó kúrò lábẹ́ ẹni tó ṣe pé ń gbọ́rọ̀ so bẹ́ẹ̀ ti ṣe pátì náà lẹ́ pátì àwọn ẹni tó sì bá lọ́wọ́ sí ẹ pa àwọn náà tì pẹ̀lú ẹ̀mí pé ẹ fẹ́ kí wọ́n tàtara pípa wọ́n ti tẹ̀ pa wọ́n ti kàn padà sórí ẹsẹ̀ tó dáa. hello. maaleykum salaam kí ló kọ́ yín bọ̀dọ̀ dínkù. kí ni ìbéèrè yín. lọ́sìn ní tí wọ́n pé màá ń wá ń sọ wútúbà lọ́wọ́ pé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ pọ̀ téèyàn bá sọ tí wọ́n bá dáfà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ téèyàn wá dáfọ̀ bẹ́ẹ̀ àbí màmú sọ àdúrà ìyẹn wá sàbí sí kò lábúrú nù. tí wọ́n bá dárúkọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn sallallahu alayhi wa sallam lọ́nà tí ó fi jẹ́ pẹ́yìn nìkan lẹ́ẹ̀mọ̀ sọ bẹ́ẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ń ṣàdúrà tẹ́ bá ṣe àmì ẹ ṣàmì lọ́nà tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́mọ̀ pé ń ṣàmì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ọ̀gbọ́dọ̀ gbọ́. kí ni ìbéèrè yín sábà máa bá mi pé kíkọ́ lọ́wọ́ bá ti kí ọkọ̀ gbogbo ṣẹlẹ̀ wọn kò tí láòsítà tó yẹ kó máa ṣe tí kò bẹ́ẹ̀ bá ṣe. àbúrò fi ní sí padà. àkọ́kọ́ nítorí pé ẹnìkan kú ẹ̀rù ń bà wá àmì dáadáa ni káwa náà ká mọ ìpè àwa náà kù njọ kan a sì tún máa tàtàrà ẹ̀rù tí ń bà wá rò pé ipò wo lẹni tó kú wà bó làwa náà ṣe rí ńgbà tá a bá kú àmọ́ pé àlùkàrù kan kẹ́rù ọmọ bàbá mi torí pé ẹnìkan kú Ah, ẹ̀rọ àmọ́ bàá náà ni al-mu'minu bayna al-khawfi war-raja àwọn mọ́mìnì máa ń bẹ láàrin ìbẹ̀rù àti ìran kan ni ẹ wàá gbọ́dọ̀ jẹ́ kí ìbẹ̀rù yẹn kó lé yín sí ìran kan ẹ máa bẹ̀rù ẹ sì máa ran kan pé rere lẹ́ẹ̀bá pàdé lọ́dọ̀ Allah lópin ìgbà tẹ́ bá ti jẹ́ mùsùlùmí tí mójú tẹ́sìn náà. jazakumullahu khairan bíbí àwọn pàtàkì fún ẹrú aláàtí ó ṣe pẹ́tẹ́rẹ́ ìpín أن الله سبحانه وتعالى قد لسانه لا لا يأتي على كما أورد كفاهم مع سماحة الشيخ الدكتور شرف الدين بلي بغاجي حفظهم الله ورعاهم وزاد الله قوتهم من الخير وبارك الله في عمرهم وعلمهم كل جماعة من نبي الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك